Fọlá ẹ káàbọ̀ kí ló tààrí yín lánàá ẹ wá níjẹta náà kí ló ṣẹlẹ̀ ẹ tún wá ń bọ̀ náà ẹ tún wá ń bọ̀ ní táìmù yìí. o mo ní jùs kan ni. ẹ wò ẹ ṣáà máa dúpẹ́ pọ̀ ọ̀gá ò tí ì dé. ìgbà tí mi ò ti rí mọ́tò ọ̀gá ń ta ni mo ti realize pé wọ́n sí lára ṣòrí nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé mọ̀ọ́sí mi ló sick níjẹta yẹn and láti rush wọn lọ sí ni in fact májèntàn mi ti rest rárá láti jẹta yẹn owó gan ni mo wá wá sọ́fíìsì nísìnyí bóyá mo lè rí ọ̀gá kí n bẹ̀ wọ́n tiẹ̀ lè fún mi ní advance salary. ẹ̀wọ̀n ọ̀gá para gan o ẹ̀wọ̀n láwọn tó ń pariwo báyìí ṣe ló lè pé kí ilẹ̀ lánàá kó gbé mi mì ni. God. This is definitely an act of irresponsibility that can never be condoned. Sir, keep quiet. Office premises, Nibi. Working hour, Delawa. And you are sitting on my couch? It's a mistake, Nisa. Me, me, Momo. Keep quiet! You, as the HR of this company, can you reason to she reports the office three days ago? Okay, I said Shut up. Issues me. I ask you to keep quiet. You're fired. Huh? Ah, okay, uh, You're fired! Eh, sir, Do you wish to be fired too? No, sir. No, sir. Sorry, sir. Sorry, sir. But security sọ pé kí wọ́n lè jáde. Honey, I'll be in my office. Okay. Yeah. Mm, madam, you open ẹ bá mi bẹ̀ ọ̀gá náà. Ẹ ẹ mo ní issues ló fà á. Ṣé tó bá yẹ pé bàbá ẹ ló ní iléeṣẹ́ yìí àbẹ́gbọ̀n ẹ̀ ṣó máa ṣe báyìí. no ma ẹ bá mi bẹ̀ wọ́n mi kàn ti dé má wá sọ́fíìsì ẹ wo mo ní problem kan ni mo sún mi ló sick in fact owó ni mo fẹ́ wá gbà lọ́fíìsì báyìí nísinsìnyí. mo ṣẹ̀ṣẹ̀ rí i pé o serious ni o ò níṣẹ́ ṣe rárá o wá ibiṣẹ́ lé ni wọ́n fàyẹ̀ o ò tiẹ̀ ní kán bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ rárá o ní owó ló wọn wá síbi iṣẹ́. ok ok tó bá ti máa fàyà mi ẹ wo ṣé mo lè gba owó iṣẹ́ tí mo ti ṣe ní mọ́ǹtì. jọ kí lè ní twentieth ma. èyí ni twentieth tó bá di thirty first kò wá gbowó ẹ. ẹ jọ ẹ kú yìí tí mo ti ṣe ẹ kó fún mi ẹ jọ ẹ jẹ́ kí n máa kó lọ madam bọ́yá Fọlá ṣé kò sí ojú yín máa kọ́ ẹ lọ́wọ́ àbí wọn fún wa lówó ta bá wà ní torí mo rí ọ̀gá yín àti ìyàwó wọn tó wọlé lọ́sìn. wọn ò fún mi lówó kankan. kí ló dé. in fact nǹkan tí mo tún bá ń bẹ̀ ó tún ju agbára mi lọ wọ́n ti dá mi dúró lẹ́nu iṣẹ́. wọ́n dá yín dúró kẹ̀ kí ló ní ẹ ṣe fáwọn. mi ò mọ̀ wọn ò tiẹ̀ fún mi láyè láti ṣàlàyé rárá báwo lè má ṣe ṣe ọ̀rọ̀ mọ́mì sí tó wà lọ́sípítù mọ́mì ò máa gbọ́dọ̀ kú. ọ̀rọ̀ tí mọ́mì yẹn gangan gangan ló ń fún mi concern jù báyìí àbúrò mọ́mì ò lè kú lágbára ọlọ́run a máa rówó ṣùtú gbọ́ mi. àbí ṣé ká wọlé ká lọ bẹ̀ wọ́n. èmi wà àwọn tèmi ń bá ṣiṣẹ́ ẹ̀ sórí ọkọ àti ìyàwó yẹn wọ́n ní agídí kan tó jẹ́ pé. sórí tán bá ti take decision wọn kò sí nǹkan tẹ́nìkan lè bá wọn sọ láyé yìí nǹkan tán fẹ́ ṣe ló máa wà lórí. èmi kan mo ti máa ń ṣiṣẹ́ mo mọ̀ wọ́n. mo mọ̀ máa gbọ́dọ̀ kú. mi ò lè kú máa wá mo ṣe lè lọ wá one or two of my friends kan màá béèrè lọ bóyá lè rówó yá mi after all wọ́n tiẹ̀ ti ní kí n padà wá kí n wá gba sálárì mi so màá fi yẹn cover it up ṣùtìwọ́. Mm -hmm. èwo ló ṣe é lórí. èmi àtẹ̀gbọ́n mi lásìdẹ́ǹtì. àksidẹ́ǹtì ọláwá ń kọ́. mi ò mọbi tó wà. sisi nọ́ọ̀sì. ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́. dáhùn. mọ́mí bid la fi gbé wọn dé bíbá yìí. èwo ni bid. Mọ́mí wọn ti kú kán tó débi. Ah! Ẹ̀gbọ́n mi ti kú. Mọ́mí. Mọ́mí. Mọ́mí. Mọ́mí. Mọ́mí. Mọ́mí. Ah, Mọ́mí. Mọ́mí. Mọ́mí. Madame, Ṣé kò sí? Ní kí n gbé àwọn files ní kí ẹ mi cross check mi. Okay, okay. Ọṣẹ, padà sẹ́nu iṣẹ́ yìí. Tẹ́lẹ̀ ẹ̀. Mi ò fẹ́ rí nǹkan kan mọ́lẹ̀ ni. Tó bá dẹ̀ dọ̀la, mo lè wá síbi iṣẹ́ mo dẹ̀ lè má wá torí mo fẹ́ yọjú sí kábíyèsí. All right. Mm? tí bá ti go through eléyìí tí wọ́n máa jẹ́ kó mọ̀. ṣé bó ṣe lá nìyẹn. bí mo ṣe lá nìyẹn kábíyèsí ó dẹ̀ bà mí lẹ́rù púpọ̀ ṣé bẹ́ẹ̀ náà mọ̀ pé àlá mi máa ń ṣe. ó yẹ Rónkẹ́ mo mọ̀ bẹ́ẹ̀. pé ààrẹ mú wá fún mi. kábíyèsí ìwọ ni tàrẹ̀mú náà tó wà lẹ́yìn. àwọn àgbà tó bá rí ni lójúṣe làá bilẹ̀ léèrè o mo fẹ́ kó pe bàbá fáwa kó wá dáfá sí. ìyẹn náà dáa ọlọ́run ní járe láburú. àṣẹ o àṣẹ o. òwékòwé ìyó ìfọkúfọ gbègbè ìjẹkújẹ àdánímú tẹnúṣu adé afọgún abùfákàlà kábíyèsí olúwa mi aláṣẹ kejì òòṣà. ọba ń kí ọ. ẹ wo kábíyèsí olúwa mi ifá ẹ ní ẹ jẹ́wọ́ ẹ̀yin ò ní pé. Pe ẹ jẹmọjẹlẹ olúwa mi. ifá mo rí ọ. ẹ kábíyèsí aláṣẹ o. ọ̀gbẹ́yìn kò lè mọ iye odò tó wò ní ọgbọ́n fá. ẹ jèrè ẹ jèrè. ọgbọ́n kí la lè dá tí mi ò ní jẹ́wọ́. Ah. ẹ wò ẹ wò bàbá. sẹ́rí kéèyàn ọgbọ́n bíi ifá kọ́ mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ olúwa mi kọ́ mọ̀ tún kọ́dà kó tún mọ òsì ifá yìí ní kò sọ́nà àbáyọ yóò jẹ́wọ́ hmm. ó ṣe wínú olúwa mi àmọ́ o ifá ní ọ̀nà àbáyọ kan ṣoṣo rèé òun ni pé ká ṣètùtù fún yín olúwa mi tá a bá wá ṣètùtù yìí kódà bẹ́ẹ̀ bá jẹ́wọ́ olúwa mi kò ní í já sí hàn oh. ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní olúwa mi. ètùtù wa tá a ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí wàá ní nǹkan ètùtù. Hmm, tó ọgbọ́n ọ̀rọ̀ mi lẹ̀ lásòdì gbọ́lájú kan kèké tí méjì erin fẹ́rigi nílé adó àràbà lótú arábí ojúmọ́ ti mọ́ wá ire ni o ọ̀rọ̀ mi làkọ́ ọgbọ́n o. Ìrọ̀nkẹ́ Àjíní Ọ̀kín ẹ̀rù ń bà mí I am afraid. Kábíyèsí ẹ má jẹ́ kẹ́rù bà yín ṣé bí àwọn alálẹ̀ ti fi dá wa lójú pé tá a bá ti gbé bọ̀ bó gbogbo ẹ̀ máa níyànjú àdúrà wa ni pé ẹbọ tá a bá gbé káwọn alálẹ̀ gbà lọ́wọ́ wa. àṣẹ o àṣẹ. But I've been thinking. Irú business wa lẹ́kọ̀ọ́. Bóyá ká wéyàn síbẹ̀ tó máa manage ẹ̀. Tó máa oversee gbogbo affairs tó bá wà bẹ̀ kí wọ́n máa kó bọ̀ wálé. Kábíyèsí, with due respect, èmi ò rò pé èèyàn ẹ̀dá tó. Bísíǹsì àti bàbọ̀ látìgbà tá a ti wà kékeré, èmi àti Ndé ti jẹ́ kó wa pé lẹ́gẹ́sì àwọn ọmọ wa ni. So I don't, I don't think we should do that. Then, olórí kékeré wà ọ̀hún àbí mo rò pé tó lórí kékeré bá ṣe láti monday to thursday friday ni màá wá gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ máa wà ókè. Yorùnkẹ́ àjíní ọlálọ́mí ọmọ abísójú kọ ìjàkadì kàkàkìtì lòrò táwọn fà. You want to continue taking care of our business at the detriment of my life? You know that's not true. No. Eh? Àti pé Ifá náà ti sọ pé dandan don't. ẹ eh, máa jẹ májèlé ìṣá ni. Why? Why did you say that? why tó ṣe ní dandan ni kí n jẹ májèlé why kí ni nǹkan tó ṣe ìwọ àti bàbá fáná do you people want me dead. ẹ kábíyèsí nǹkan tí. I am the king you don't talk when I am talking. mo ń sọ pé dandan ni kí n jẹ májèlé irú ọ̀rọ̀ kan òwò gan lélẹ́yìn náà ṣé májèlé jẹ́ ṣàwámà àbẹ́bà àbírẹ̀sì tí mo ṣe láti jẹ good night good night. Um, mọ́mí ẹ wò position tẹ wá ń sìn ni pé kí ẹ kọ́ máa jẹun kẹ máa sùn kẹ máa jí. ẹ ṣe dókítà ẹ ṣe. ẹ má fúnra yín ní stress kankan. ẹ ṣe. ẹ ṣáà máa dúró ohun oògùn tí mo fún yín ṣùgbọ́n tẹ bá ti ń lo rárá kò sí problem. kábíyèsí kábíyèsí. dókítà nìjẹ kábíyèsí. thank you. ṣàlàáfíà ló wà. a dúpẹ́ lọ́wọ́ náà. god bless you. èmi ti ṣetán nìyẹn kábíyèsí mo ti fẹ́ máa lọ thank you Dr. Deji. kò tún pẹ́. God bless you. Um, tó bá ní nǹkan kan tó tún fẹ́ hotel. tàbí láàrin ìlú ọba á ṣètò ẹ̀ fún ẹ you just ask okay. mo ti gbọ́ kábíyèsí ẹ jẹ́ kí mi tètè ma, lọ sí òótọ́ kí mi náà ti lọ fara lílẹ̀. ẹ ṣe ẹ bàbá ẹ bá gbàgbé ma, lóògùn ma, mo ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo láyọ̀ lẹ ma, gúnlẹ̀ o kábíyèsí ẹlẹ́fẹ̀ẹ́ rí mi ṣé kò le. bẹ́ẹ̀ ni ìyá ọba ṣe rí gbogbo àwọn oúnjẹ tí ọba máa máa jẹ ń sìn ẹ̀yin lè máa máa sè é bẹ́ẹ̀ ni àwọn palace mates, tó bá wà nínú kitchen wọ́n lè bá yín mú gbá kọ́ máa wò ṣùgbọ́n wọn gbọ́dọ̀ fọ́ ọkàn oúnjẹ mi. Ah, ah. ẹ jọ̀ọ́ kábíyèsí kí ni àwọn ìyàwó yín máa máa ṣe. ìyá ọba. kábíyèsí ẹ̀yin náà ṣáà mọ irú èèyàn tí Oyèrónkẹ́ jẹ́. àá mo mọ dáadáa. Oyèrónkẹ́ ló lálàá o lọ́ba jẹ májèlé. jẹ ọlọ́run ní jẹ kábíyèsí. èyí tó wá burú jù nu gbogbo ọ̀rọ̀ yìí òun lóhun ẹnufa tó tẹnufa mo ríyọ̀ jáde o ó ní kò sí ọgbọ́n tí ọba lè dá máa jẹ májèlé o. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọlọ́wọ́ ẹ̀dá. ìyá ọba kábíyèsí. àṣírí lọ̀rọ̀ yìí láàrin mi àti yín títí tá a fi máa mọ nǹkan tá a máa ṣe ẹnì kankan ò súnmọ́ oúnjẹ mi. ta ni mo ṣe ta ni mo ṣe ta ni mo ṣe kábíyèsí ta ni mo ṣe ta ni mo ṣe lẹ́dàá mi mi o. Oyinke. Kábíyèsí. Ibi àfọ̀rọ̀sí ni ojú àbáwò. Okay? Yeah. And make sure you take care of everything. I sure do. Okay. Obama, miss. <laughs> Kabiyesi. I love you so much, darling. I love you more. <sighs> Go well. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Àṣẹ. Àwọn aráalé àti ẹlẹ́yìn. Àṣẹ. mi báwo ni ṣàlàfíà ni. treat your mommy now. kí ni fílẹ̀ jàre <laughs> kí lè ṣe ń bí. ẹ̀yin náà làwa dúró de o. ọ̀rẹ́ ti yé mi kí ni ti bí mo ti bẹ́ẹ̀ fi sí abẹ́ pílò. Ah, ẹ ṣe gan ma. dúpẹ́ mà. olórí kékeré hmm? tọ́jú kábíyèsí o gbogbo nǹkan tó bá ti fẹ́ ni kò máa bá mi ṣe fún wọn ṣe ti gbọ́. ẹ kúkú mọ̀ pé iná lẹ́kùn tọ́jú gbogbo wa. <laughs> ọlọ́run ló ń tọ́jú gbogbo wa àbí kí n máa gbé lọ sẹ́kọ̀ọ́ ni. Ah, ẹ wo inú mi ò bá dùn àmọ́ mi ìfẹ́ stress fún yín rárá ọmọ ìwálẹ̀ ẹ̀pẹ́ iná kú mọ ẹnìkan tẹ́ni. kò lè ṣèjọ gbọ̀nà àmọ́ jẹ́ ìfilẹ̀ fún ẹ hmm? ọkọ mi. Hmm, I miss you. ẹ ah, kì í ti máa lọ. ọ̀rọ̀ ẹ̀ ma ọlọ́run aṣọ yín lọ́ṣọ yín bọ̀ ṣe máa ń sọ pé liola dùn mi ò understand kò rí bẹ́ẹ̀ ṣe rò yẹn o. báwo la ṣe wá rò. Ah. Eh. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe máa ń sọ yìí o eléyà ni ilé ọládùn òǹdán tọ̀hún á sọ bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ ṣe ń ro yìí gbogbo àwọn nǹkan torí powder àti costume oyè ni. Eh. báwo ló ṣe wá rí. Ah, ọ̀rẹ́ mi tí bá sọ fún ẹ pé kábíyèsí ò kì í jẹ oúnjẹ mi ìyẹn ò tiẹ̀ dùn mí ṣèbá jẹun kò ń súnmọ́ mi náà bí mo ṣe wà yìí kábíyèsí ó ti fọwọ́ kàn mí sìn bóyá gbà tí mo ti bí ọmọ mi. o dẹ̀ bọ́ta tán bá fẹ́ ń kó boko jẹ kí ló ṣẹlẹ̀ gangan gan. irú ọ̀rọ̀ wo ló sọ yẹn kí n bọ́ta ṣé wọ́n ró lórí kan tó ṣe rú ẹ̀rí ni. pẹ̀lẹ́ orí adé kì í sùn ta kó o jumọ́ lé síbẹ̀ ṣùgbọ́n mo tiẹ̀ wá ń rò pé bóyá kí n tiẹ̀ sọ fún olórí àgbà ìyẹn ìyáálé mi bóyá lè bá mi bẹ ọkọ wa ẹ̀ṣẹ̀ tí bá ṣàṣẹ wọn á sọ nǹkan táwọn náà bá dẹ̀ lè ṣe sí gẹ́gẹ́ bí àgbàlagbà wọn á bá mi ṣe sí ti sú mi ọ̀rẹ́ mi mo ń wéèsì báyìí sori pé wa òkè mo. Ki wọ́n pe olórí àgbà kó sọ fún olórí àgbà kí o tó máa trust àwọn èèyàn jù báyìí náà kí ló fún ẹ láṣọwọ́n àsìkò olórí àgbà kó ló wà nídìí ọ̀rọ̀ tó wà ah ẹ̀yin gangan ni aye le o ìbò sí ọ̀rẹ́ mi obìnrin yẹn nice ọlọ́run mi ìrírú ẹ̀rí tó bá rí bó ṣe gbà mí ó mú mi bí ọmọ ni kò lè ṣe bẹ́ẹ̀. ìyá olórí ọba tí ò ń sùn ta orí adé kì í ta ẹ̀jú mọ́nú ilé kó tó gbọ́n ó ni kẹ́mi wá wú ẹni o eré tó jẹ́ mẹ́ta tábà wá wẹ òkú ní jáde. ṣáà má bínú. Ah, mi ò bínú. ṣáà bá ń kí àwọn ọmọ mi torí tó ń ṣe òbínú òbínú yìí ó túra ká mo mọ̀ kó ń bínú. àá tún máa yọjú sí i. mọ́tò ẹ̀ yóò jẹ́ ra tuntun kó yé ṣèjẹ̀bù ṣebí tán bá tiẹ̀ sún mọ́ èèyàn mọ̀ nǹkan téèyàn fẹ́ fi gbowó lọ́wọ́ wọn irọ́ ni. onídìí orí ọba orí adé òkè sí ìta olórí ah. ṣé dáadáa ni mo bá yín. dáadáa ni mo wẹ̀ yín kọ́. Ah, mo wà ókè ṣé kò sì ti ẹjọ́ kò síbí. no nǹkan wo nature ni. o ẹ̀ ń gba atẹ́gùn ìyẹn dẹ̀ da ìyẹn da ó da fún bọ́ọ̀dì ẹjọ kábíyèsí nǹkan. kábíyèsí wà ẹ ẹ dúró ó tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ rí yín fún. ẹ fẹ́ rí mi ṣé kò le. wọn kò lé nípa kábíyèsí náà mọ́. Eh, kí ló ṣe kábíyèsí. no kò sí nǹkan kan mhm, èmi àti yín fẹ́ sọ̀rọ̀. ẹ fẹ́ rí mi ó dà ẹ jẹ́ ká wọlé. inú ẹ dúró ẹ jẹ́ ká ríra ń sìn. dídí tá ìgbọ̀n ẹ máa bọ̀. olórí ẹ jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. dókítà ìyà kò ń jẹ mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin nìkan délé lè gba ìyà yẹn lọ́wọ́ mi ẹ jọ ẹ ṣàánú mi. ẹ dúró náà olórí ẹ ṣe má máa pààrọ̀ mi ò lè sọ pé olórí ń parọ́ ẹ wà láàfin ọba ẹ sọ pé à ń jẹ yín lọ́nà wo. ìyá ọba ni o ìyá ọba ló ti gbọ́ ọkọ mi mọ́ mi lọ́wọ́ mi ò gbádùn ọkọ mi ẹ wo bí mo ṣe dà tó yìí kí n gbómi fún kábíyèsí kò ní mú o káwọ́ sì bọ́ sí oúnjẹ èyí tó wá ń dùn mí tó ń pa mí lẹ́kún èyí tó ń dùn mí tó ń pa mí lẹ́kún ni pé kábíyèsí ò kì í fọwọ́ kàn mí ṣé kábíyèsí fẹ́ báyé mi jẹ́ ni kí ló dé kí ló lè tó yẹn. mi mọ àtìgbà tí ìyá ọba ti dé ní ìṣòro ilé ayé mi ti dé. àti ẹ̀gbọ́n tó ń jẹ tí ó bá jẹ wíwó wá ní tìmí kábíyèsí ò fọwọ́ kàn mí. bọ ẹ dúró náà olórí bẹ́ẹ̀ ṣe jẹ́ olórí kékeré láàfin ṣé ẹ̀yin náà máa jù sọ́ba kọ́ba máa hàn padà ni. ojú sí o kábíyèsí ò hàn kábíyèsí ò fìgbà kan hàn rí. ó dáa kí lẹ fẹ́ jẹ́ kí n ṣe fún yín gangan. wo nǹkan tẹ fẹ́ bá mi ṣe ni pé ẹ máa bá mi sọ fún kábíyèsí pé ìyá ọba need medical attention wọ́n dẹ̀ gbọ́dọ̀ lo oṣù kan gbáko lẹ́kọ̀ọ́ ṣẹ́ni pẹ̀lú yẹn tẹ́ bá bá mi fi gbé ìyá ọba lọ máa lè gbádùn ọkọ ìṣàánú mi ṣé kí n kú báyìí ní kébù pé kí ni yìí ò ṣe fi sẹ́nu. ẹ wo ẹ wo olórí ẹ má kó bá mi ẹ ẹ̀yin náà rí i pé òun yìí ti ń lọ sókè ẹ̀yin lẹsọ fún mi kékeré ọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹ wo ṣẹ́ni nǹkan tẹ́ ẹ sọ fún mi yìí ó lè jẹ́ o. ẹ dẹ̀ sọ pé kò ní le nǹkan tí mo bá fẹ́ sọ yìí ò ní le ẹni bẹ́ẹ̀ ti disappoint mi ṣé wọ́n rí nǹkan má tó fi gbogbo ara owó dá má tó bàbá yín ṣeré gbogbo nǹkan tí bá fẹ́ ni màá ṣe fún yín mi ní fi dùn yín ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi owó tààbọ̀ ẹ jọ̀ọ́ ẹ kò sọ fún mi pé ti gbọ́ bí wọ́n ti sunkún. ẹ fọkàn ẹ má ẹ jọ̀ọ́ mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ kó àyà yín sókè rárá lórí nǹkan tí ò lè ẹ gẹ̀tẹ̀ mi ò fẹ́ jẹ́ kẹ́ kó àyà yín sókè ṣe gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ṣe rí bí ẹ ṣe ń ṣe yẹn gan èmi gan tí mo ti ń fi fún yín ọlọ́run mo ti ń fi fún yín owó ah ga kò yẹ kí kábíyèsí máa ṣe gbogbo orú nǹkan báyẹn but ẹ fi ọkàn balẹ̀ pẹ̀lú ògo ti ọlọ́run ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe ẹ fọkàn balẹ̀ ẹ máa sa gbogbo agbára tí bá lè mú máa mú nǹkan tí máa ṣe máa mú nǹkan tí máa sọ ṣe wọ́n máa mú nǹkan tí máa sọ ṣe ti gbọ́. màá mú nǹkan tí màá ṣe ẹ jẹ́ kí n tètè yọjú sí kábíyèsí ṣe gbọ́. difficult but I try. o ṣeun doctor eh, eh, orí adé á gbì ẹ. àṣẹ eh, kábíyèsí ǹjẹ́ ẹ máa ń rí oorun sùn dáadáa torí níbi àyẹ̀wò tí mo ṣe lórí ìfúnpá yín mo rí i pé ìfúnpá yẹn ó lọ sókè jẹ àti pé ṣé ẹ máa ń lo oògùn yìí. lákọ̀ọ́kọ́ náà àwọn oògùn tó fún mi mo máa ń lò um, prescription tó ṣe náà mo máa ń tẹ̀lé but uh, oorun sísùn <laughs> that is one luxury that I don't have mi ò kàn lè sun ẹrù ìlú àlejò ká wa ọba kì í sùn bẹ́ẹ̀. ẹ kábíyèsí ẹ má bínú pé mo fẹ́ pòwe níwájú yín torí ẹ̀yin àgbà bọ̀ wọ́n ní ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ̀mí èèyàn lọ. wàá pa mí. àṣẹ kábíyèsí ẹ ẹ bá má wò ó pé bóyá ẹrù tó wà ní èjìká yín ó pọ̀ ju bó ṣe lọ ẹ bá try láti máa rest kẹ́dẹ̀ máa lo àwọn oògùn yín torí pé kábíyèsí èmi nífẹ̀ẹ́ yín o mi ò dẹ̀ nífẹ̀ẹ́ jẹ́ kí n kankan ṣe yín all right then i will heed your advice. Okay, sir. ṣẹ́gun sá kò rí adé pẹ́ um, kábíyèsí mo tún ṣàkíyèsí nǹkan kan. nígbà tí mo ṣe àyẹ̀wò fún màmá mo ṣàkíyèsí pé ọ̀wọ́n kankan wà tí ó sá pamọ́ sí ara wọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. wait is it bad is it dangerous. <laughs> yes kábíyèsí mo á wò pé kí ni reason tí ó fi lè rí báyẹn ìgbà tí mo rò lọ tí mo rò bọ̀ mo conclude pé bóyá àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n máa ń fetí kọ́ ní ààfin tàbí nígbà míì tí ẹ bá fi ọ̀rọ̀ lọ̀ wọ́n tí wọ́n á káyà sókè bóyá nǹkan tó fà nìyẹn tí irú nǹkan máa yẹn tó fi wà lágbo ara wọn. oh no eh, kò sí nǹkan kan tèmi àti ìyá ọba ń sọ tó lè kó wọn láyà sókè ṣùgbọ́n mo èmi náà rò pé ó dèjì lè fà á you know she's getting older. Eh, kábíyèsí ibi tí mò ń lọ gangan old age ni so wọ́n need the rest Ki wọ́n dẹ̀ máa lo oògùn kán dẹ̀ máa jẹun torí ipò tí wọ́n wá ń sìn wọ́n sì ní pèpè bóyá kí wọ́n máa káyà sókè lórí nǹkan kan àbí pé bóyá ó yẹ ki wọ́n ma jẹun kí wọ́n máa sùn kí wọ́n máa jí kí wọ́n máa wo fíìmù kán dẹ̀ máa rẹ́rìn so mo wá wí pé kí tiẹ̀ mo tiẹ̀ lè fi assist because èmi náà ni family doctor tí mo máa ń test everybody tí mo máa ń ṣàyẹ̀wò fún everybody ní pé bóyá kí èmi máa gbé wọn lọ sí Èkó tí bá gbé wọn lọ wọn á lè rest dáadáa by the time máa fi padà dé wọn máa dàbí ọmọ tuntun ni. how long náà fi máa wà ní bed rest. ẹ tí n bá ní pé wọn ní the rest báyẹn like a month. a month. yes. That's much. Yaba has practically become my, my, my friend. Momo, Momo, but wọ́n need a rest. Very well then. Only my máa call her, prepare gbogbo nǹkan tí wọ́n bá máa nílò kó I'll make arrangement. Ah, ṣeun kábíyèsí. Thank you very much. Eh, kábíyèsí, èmi náà ti fẹ́ máa lọ, èmi náà need a rest. Tí n bá dẹ̀ ti wo nǹkan tí mo máa fi tó yín létí. ẹ ṣègùn kábíyèsí. báwo wà ní ṣe rí mo ti sọ fún yín pé kẹ́ ẹ fi ọkàn ara yín balẹ̀ ṣe rí tí wọ́n máa ń sọ pé dókítà tó mòye dókítà tó ní ọpọlọ tọpọlọ ẹ̀ jí pépé èmi ni wọ́n pè bẹ́ẹ̀ <laughs> ṣe by this time tomorrow ìyá ti wà lọ́nà èkó. inú mi dùn bá ah, ṣe é ṣe mo dúpẹ́ ah, ẹ ti mú mi Dubai èmi náà wà múnú yín dùn ṣé hòtẹ́ẹ̀lì tẹ máa wà yẹn náà ni. Eh, same hotel náà ni mi ti change base. Ah mo ti gbàgbé room number yín yẹn kí ni o. ẹ ti asáré gbàgbé ni ok room one oh one. ah mo gbàgbé ni bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sì ó ti wà lórí mi bí atm number mi. ah irọ́ ni o <laughs> ẹ bá ẹ bá parọ́. ọ̀gá bọ́ alẹ́ ni màá wà o. alẹ́ kẹ̀ ṣé yẹn possible ṣá ah, tí ẹ bá kúrò láàfin ibo lẹ fẹ́ sọ pé ń lọ. kí n ti yín ṣebí kẹ́yìn ti rí mi lálẹ́ ni ẹ̀yin ni kẹ́ relax bí alẹ́ ni báyìí. Ah, irọ́ ni kó bá ṣẹlẹ̀. ó dà ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí èmi náà kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni alẹ́ yẹn ló máa ń dàbí gbogbo wẹ́dà àti àti sọ̀kalẹ̀ àti tútù gan ẹ gẹ̀tẹ̀ ẹ kò ẹ jẹ́ kí n tètè máa lọ ṣẹ́gbọ́n olórí olórí. ẹ fìyẹ́lẹ́ ẹ fòyẹ́lẹ́ fọ̀dá. kábíyèsí o. kí adé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o. bẹ́rẹ̀ sọ. ṣerépákè àrẹ̀mú. olúwa mi o. etí ọba ń lé etí ọba lóko. olúwa mi o. ọ̀rọ̀ tèmi àti ẹ sọ tí mo fẹ́ kó tọpinpin àgbọ́yé olúwa mi o. and make sure she doesn't see you. àgbọ́yé. now go. kábíyèsí o mo fi ṣe yín jẹ olúwa mi. ẹ ti yàn mí. máa dé òbò tó lè pè kéésì ìgbà dẹ́ ẹ̀dínwó ṣáà máa fọkọ̀ ṣùgbọ́n. bẹ́ẹ̀ tí ìwọ ní padà lè ẹ̀yìn sùn ibi tí wọ́n wà lára pa máa fọwọ́ ẹ̀ ṣe ṣe. lálá kan fi ń ṣọrí. n gbọ́dọ̀ wò ta dáadáa bóyá ẹnì kankan máa tẹ̀lé yín bọ̀. <laughs> ṣé èèyàn kan wà tó lè ṣobìnrin ṣá. Ah, ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ yẹn fún mi ni. <laughs> anyway nǹkan tá a jọ sọ ni ní kí wọ́n fún mi. wow this is it. thanks so much. you're welcome. Well, I appreciate it. Um, ṣé mi lè máa lọ ṣá. Ah, kí ló dé ṣé ìjà ni ìgbà tí ò ṣe pàǹjà ẹ ṣe free free kẹ bá mi ṣeré ibo lẹ ń ẹ bá mi ṣeré náà èmi nìkan ni mo wà bí after all kò ṣáà ń ṣàfihàn mi ì bá yín jà gba ta dẹ̀ fojú sọ ta fara sọ tẹ́ ẹ̀ wo bẹ̀ ẹ̀ dẹ̀ ń jẹ́ kó yé mi pé wà interested so mo kàn wò pé okay. Ah! ìgbà tí ò ṣe pórí mi burú tí ò ṣe pé wọ́n forí mi gbà pààrọ̀ ta ló máa rérú nǹkan báyìí tó máa sọ pé òun ò ní láìkẹ́ tó máa sọ pé òun ò ní appreciate ẹ̀ mo appreciate yín dákú mọ́sọ̀ ṣé ẹni tí ọkọ ẹ̀ tiẹ̀ ti pa àtìsẹ́gbẹ̀ẹ́ kan but ṣé rí nǹkan kan tí mo máa ń rántí òun ló máa ń bá fún mi òun ni pé wọ́n máa sọ pé ọba ó máa ń bà lórí ohun gbogbo ni mi ò fẹ́ jẹ́ kí orí adé jẹ mí níyà yìí. ẹ fọbalẹ̀ sáàfin ó lè ṣọba bíbá iná ṣọba bẹ̀lẹ́ nínú. Ah, ìyọ̀dọ̀ àwọn olórí ẹ má ti ṣe wàhálà ṣe wípé ọba ti lẹ̀ ah, <laughs> kò ní kú fọba ẹ ṣe tí ẹ rí olórí wọn àbí ṣe tìyànjú ibo lẹ ti gbẹ́wọ̀ ìwà náà ṣe fún gbogbo. ọlọ ẹnu ẹnu. kábíyèsí o. dẹ dídẹ kábíyèsí mo jẹ iṣẹ́ tí ẹ rán mi. gbogbo bí wọ́n ṣe ni ó wà ní bíbáyìí. aconteceu. Cabeça. Cabeça. Cabeça. Ô, Silo. kábíyèsí mi ò tí ì lè lọ ẹ ti gbàgbé ni lórí ọ̀rọ̀ aṣọ tiwa bàṣẹ máa gbé màmá lọ sí èkó tí wọ́n máa lọ rest. ìyá ọba ò lọ́mọ. ẹ kábíyèsí bóyá nǹkan tí mò ń sọ tí yẹ yín àzẹ bí. ẹ bọ kábíyèsí ẹ try láti understand o ṣe rí bí ìyá ọba ṣe. Deji kábíyèsí. are you in any way? ó ń gbọ́ ba lẹ́nu ah mi ò tó bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ bó gbé orí adé lẹ́nu. yaba ọlọmọ. ẹ má bínú kábíyèsí ẹ kábíyèsí mú dẹ ra ti ọmọ abẹ́rẹ́ tí mo fẹ́ kú. oh that won't be necessary. kò necessary mọ́. mi ò tiẹ̀ sọ̀rọ̀ ti ọba mọ́sìn kábíyèsí títí ń gọgàn ẹ̀ títí ń gọgàn ló wà bẹ́rẹ̀ thank you you can leave now go. go. ọba ni mí ọba lórí ohun gbogbo etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. kà láyé torí àmì rọrùn àwọn ṣìkà láyé o torí àmì rọrùn tàbá ti dé bòde àwòrújọ. yàrá. kábíyèsí ọ. ìyá ọba. kábíyèsí ọkọ mi. ọba ń kí. wọ́n ní ẹni kí n wá. bẹ́ẹ̀ ni. mo kàn fẹ́ kẹ́ wá wo ajá tẹ̀yìn àti ìyá adémọ́lá fẹ́ fún mi tẹ́ ẹ pè níyàwó ni. a ta lélẹ́yìí ìyá adé sanmi nìyí olórí kékeré èmi ìwà ń bẹ. Ah! mo gbé mo gbé mo gbé dókítà dókítà mo gbé o kábíyèsí dókítà burúkú tá a gbà nìyẹn ṣe wá rí ìdí tí mo fi kọ̀ láti súnmọ́ ìyá Adésànmí despite ọ̀rọ̀ tẹ́yìn àti ìyá Adémọ́lá sọ ìgbà tí mo ní mi ò ní súnmọ́ tèmi yé mi ṣerú àwọn ilé gan olè lẹ̀dí àpò pọ̀ kí wọ́n poison ọba. mo gbé mo gbé mo dáná kí ni gbogbo ilé bá kábíyèsí kí wàá ní ṣíṣe gangan báyìí. ìyá ọba kò sí ṣíṣe kò sáì ṣe kankan ẹ̀yin náà mọ̀ pé nǹkan tí adésànmi ṣe èèwọ̀ ni. bẹ́ẹ̀ni. èèwọ̀ sì ni kó bá ọkọ obìnrin. bẹ́ẹ̀ni. inú ni kí ni ẹyẹlé ń gbé. Hmm. Ah, èmi ò fẹ́ fún wọn lára mi ò fẹ́ kọ́ mọ̀ pé mo mọ gbogbo àṣírí yìí àwọn ọ̀gá dókítà ilé ìlẹ́kọ̀ọ́ mo ti pè wọ́n pé mi ò ní di service ẹ̀ mọ́. ó dà bẹ́ẹ̀. mo ti wá ń ṣètò nílé ìwòsàn tiwa ń bí kí wọ́n fún wa ní dókítà obìnrin láti general hospital tó máa máa ṣètọ́jú yín. ah o ṣé ọkọ mi o ṣé mo dúpẹ́ wọ́ o wá gbọ́ o ò ní pàdé àgbákò ò ní ṣubú dànù lágbára ẹlẹ́dàá mi lágbára àwọn onílẹ̀ yìí ò ní ṣubú dànù o gbogbo ọwọ́ tó bá ń gbé báyìí ara wọn báyìí ni wọ́n máa ma fi lù ó àǹkò níṣẹ́ èmi o mi ní fojú sunkún ẹ mi ní fojú sunkún ẹ o nígbà tó bá máa yẹ mí báyìí mi ní fi ẹ́ ṣe àwátì lágbára ọlọ́run ọba wá gbọ́ ọ ṣé mo pé wà ló ba lórí oṣó tó ba lórí àjẹ́ má bẹ̀rù o hmm. má jèlẹ̀kùn nínú ẹ èmi ṣóúnjẹ fún ẹ lọ́wọ́ o mo tilẹ̀kùn báyìí ni nítorí gbogbo rògbòdìyàn burúkú tó wà nílẹ̀ yìí mo tilẹ̀kùn ni mo ń ṣóúnjẹ fún ẹ lọ́wọ́ mò ń bọ̀ jẹ́ n tètè lọ bẹ́ẹ̀ wò ṣùgbọ́n kọ́ mi. ìyá ọba ẹ má jẹ́ kí ìyá adésánmi dé ibi nǹkan mímu àbí nǹkan jíjẹ mi kankan. àbíyèsí ẹṣẹ tó ń padà fẹ́yìn báyìí ẹ ẹ má padà fẹ́yìn ikú bàbá yìí àjọkú ni. 嗯。Mm Ayinke. Kábíyèsí. Why are you crying? Kábíyèsí bó ṣe wá bá mi nínú ilé nìyí. Ó wá ń ṣàlàyé fún mi pé òun mọ̀ nǹkan tóun ṣe fọ́kọ òun. Mo ní wá bí kò wá sọ fún ara rẹ̀. do you want anything? Kábíyèsí, ìwọ̀n ẹ̀ṣẹ̀ tí mo jẹ yìí tí ó jẹ́ kẹjọ́ jẹ́ mi àbí kẹ wọnú yàrá mi àbí èsì ẹjọ́ ẹ dáríjì mi ìyá ọmọ ẹ bá mi bá kọ́ mi. ìwọ máa sọ lọ bó ṣe ń sọ yìí lọ́mọ kò sí iná. àyìnkí ọgọ ti pẹ́ ní ọgọ́rùn-ún iṣẹ́ no ó ṣe mí léṣe kankan ó ṣe mí wò ìdá ló ní ṣe é lò àwọn àṣírí kan ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa ìṣeṣe ni sórí nínú àgbàlá ọba ní àwọn orò wà tá a máa ń ṣe fọba ọba tó bá wà lórí ìtẹ́ láwọn àsìkò kan wà tó jẹ́ pé kò gbúdọ̀ jẹ nǹkan kan àfi kó jẹ́ èyí tí obìnrin tó da ẹ̀jẹ̀ lé ọba lórí bá ṣe. bẹ́ẹ̀ni. láwọn àsìkò yìí rèé before kí six months ta kọ́kọ́ olóúnjẹ yẹn ó tó bẹ̀rẹ̀. ọba ò súnmọ́ obìnrin kankan kò ń ṣe àwọn ayaba àti àwọn àlè ọba ọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn ọba gbọ́dọ̀ wà ní mọ́ra ìṣèlú nìyẹn. Ah, sweetheart listen to me you love ọba don't you. I do and you know. lọ́kùn ẹ̀ lọ́kùn ẹ̀ gangan nínú ẹ̀ onífẹ̀ẹ́ ọba. Mm-hmm. and I love you too now you listen to me gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fúngbà díẹ̀ ni o yes màá tó máa wọlé tọ̀ ẹ́ màá dẹ̀ máa jọ oúnjẹ um, but meanwhile I've been thinking bóyá kí n gbé ẹ jáde ṣùgbọ́n àní jẹun èmi ò lè jẹun bẹ́ẹ̀ maybe for shopping spree. Do you? Do you love Baba for real? Uh-huh. Mm-hmm. Do you? Mm ìyá ìyá mi ọ̀fẹ́ mo sọ fún ẹ mo ní kò sí nǹkan kan tí nǹkan bá wà níbẹ̀ ọkọ ẹ máa ṣàlàyé fíìmù kò sí nǹkan kan. máa nìṣó mọ̀ mọ́ ṣé gbọ́ máa nìṣó. kábíyèsí o. àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí ìyá ọba mo fẹ́ rẹjú. oorun ayọ̀ ló máa ń sùn. kábíyèsí. bàbá ń kí ọ. mo ti ṣetán pẹ̀lú màmá mo fẹ́ máa lọ sìn but ẹ ṣàkọ́ make sure pé wọ́n ń lògùn wọn dáadáa so ẹ̀yin náà àwọn tí mo sọ fún yín mo ṣe ní kẹ́ máa lò ẹ máa bá mi máa lò bẹ́ẹ̀. mo ti bọ́ Dr. Jaye please sit. mo ní gbólóhùn kan tí mo fẹ́ bẹ́ẹ̀ pín. okay sir. you see Dr. Jaye I've been watching you for some times now. Mo ṣàkíyèsí pọmọ dáadáa ni ẹ. Ṣé kábíyèsí? Mo fẹ́ kó jẹ́ ayaba láàfin. Kábíyèsí. Ó ti pàlọ́sì. Kábíyèsí. àbí mi ò sọ dáadáa ni àbọ̀ náà mi wà tí wọ́n tún fi ń bá obìnrin sọ̀rọ̀ ń sìn ni. ti ń wọ̀chẹ̀ láti àná ìjẹta mo notice pé mood ẹ ò what is wrong with you. <sighs> doctor àfin tẹ́ni kí lọ ni o. okay. doctor ẹ̀ níbí lè pé kábíyèsí wọ́n dẹnu fẹ́ kọ́ mi. kábíyèsí. yes. wọ́n dẹnu fẹ́ kọ́ ẹ. jọ̀ọ́ má bínú kí ló sọ. doctor clever kì í ṣe èmi bínú jáde ni. no jaye why. ìwọ bínú jáde kábíyèsí láwọn fẹ́ fẹ́ ìwọ bínú jáde why. orí ọba fín nìyẹn náà you disrespected the king and besides nǹkan tó lose yìí golden opportunity ni. ní kọ́kọ́ ni òye o obìnrin yẹn ilẹ̀ obìnrin ò yẹ kí n pẹ́ ṣú. a jẹ́ kí n ṣàlàyé nǹkan fún ẹ ọgbọ́n tó bá fo igi tó fo ọ̀pẹ ó máa bá ẹ ní ìkúlẹ̀ àgọ́ ni o kó tún máa gbọ́ o kò sí obìnrin kan tí kábíyèsí akọ̀nù sí tá lóhùn ò ṣe tó léwu. you don't mean it. mo máa ń gbọ́ ni o mi experience ẹ o bọ́ mo mọ̀ kó léwu. but doctor kí lẹ fẹ́ kí n ṣe báyìí ṣé ẹ mí kí n fẹ́ kábíyèsí ni or what i don't know. Jaye i am not saying you should but n bá máa advice as a brother i think i will choose yes but doctor ṣé mọ̀ pé àwọn yorùbá náà ló sọ wípé ilé ọlá ní ewu and again this is kábíyèsí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó láàfin i mean kí ni mo fẹ́ lọ ṣe nínú ibẹ̀ yẹn. dr jaye má kàrẹ̀ láyà sókè lóòótọ́ wọn nílé ọlá léwu ṣùgbọ́n ilé tí ò ní ọlá gan òun ló léwu jù torí bí apá ẹ ìyá máa tún jẹ think about it àti pé púpọ̀ náà àwọn ọkùnrin tó wà ń tà ń sìn polygamous single ni wọn wọn ò marry ṣùgbọ́n ìyàwó pọ̀ lọ́wọ́ wọn ṣé àwọn yẹn ló fẹ́ bọ́ sí lọ́wọ́ think about it it's a golden chance you shouldn't lose. ọlọ́wà kọ́ mi mọ̀ ṣe. wọlé. Dr. Jai. Kábíyèsí ọba ń kí ọ. ẹ káàsán. ọba ń kí ọ. kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ níjẹta ẹ mọ̀ ìsọ̀rọ̀ tí mo fún yín mo mọ̀ pé kò mi lójijì mi ò mọ tí mo ṣe fẹ́ ẹ má bínú kábíyèsí. bínú ẹ̀wẹ̀ Oba kì í bínú èmi tiẹ̀ di gbàkámú àwọn àgbàṣà ni a kì í fọlá jiyàn. ẹ ṣeun kábíyèsí kábíyèsí ẹ dìde sára mo fẹ́ ṣe ìfúnpá yín. kò sí nǹkan tó ṣe mí kó kó lára ogun kó kó lára ọ̀tá lè sit down. ẹ ṣeun kábíyèsí. ṣé o rí nǹkan ẹyọ kan tó wà ní àgọ́ ara mi tó ń yọ mí lẹ́nu ó nífẹ̀ẹ́ tìyà. kábíyèsí ṣé o lè tó bẹ́ẹ̀ yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ dr jaye ṣé o rí ọmọ àfọlábí ni mí láti kékeré dẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ ajé àkùrọ̀ tèmi ti lómi lẹ́tẹ̀lẹ́ kojú tó rọ̀ sí sórí àdámọ́ ni ọlá jẹ́ fún mi nígbà tó rí tún wá ṣe orí wá ṣe mí lọ́ba jẹ́ kí n kọ́ lárùn ẹ̀ let me take care of you. kábíyèsí kí lè wá fẹ́ kí n ṣe báyìí. nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó o ṣe ni kó jẹ́ mi níhò. Hmm. Just tell me yes, and let me take care of you. Kábíyèsí, ó dáná, ó ti gbọ́. Is that a yes? Yes, Kábíyèsí. ẹ káwọn. báwo ni. kárí nà. kábíyèsí nǹkan. wọn lọ parí lọ́balọ́ba ni. ta ló wá wà nílé. olùkékeré wà nílé. bolo wa. wọn lọ wà yàrá wọn. olórí. olórí. olórí àgbà. ṣàlàáfíà ni. dáadáa ni. mo dé ọ̀dọ̀ kábíyèsí ń sin wọ́n ní wọ́n ti jáde. bẹ́ẹ̀ ni wọ́n lọ sóde àwọn lọ́balọ́ba. àtìgbà náà ti lọ. ó ti ṣe díẹ̀ o. ó dáa ẹ kí ló ṣe tó dá wà nínú yàrá. ìyàwó ó ní nǹkan tí mo fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ àmọ́ mi ì mọ̀ bóyá màá sọ fún yín létà. kí ló ṣẹlẹ̀. olórí àgbà mi ì mọ̀ nǹkan tí mo ṣe fún kábíyèsí kábíyèsí ò kì í súnmọ́ mi wọn ò dẹ̀ kí ń jóúnjẹ mi ìmọ̀ nǹkan tí mo ṣe fún wọn ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. olórí máa fẹ́ kó farabalẹ̀ kó dẹ̀ ní sùúrù gan-an ẹ mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ apart from gbogbo nǹkan tó sọ fún mi ṣó ní aspect mi sí kábíyèsí ti fìyà jẹ. ah rárá o rárá o kò sí nǹkan tí mo bèrè lọ́wọ́ kábíyèsí tí wọ́n ṣe fún mi. ok màá gbìyànjú àti bá kábíyèsí sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ wàá rí ìyípadà. ah ṣe ṣe ìyàwó ṣe. kò tó yẹn jẹ́ kí n lọ sí yàrá mi hm? màá rí ẹ lẹ́tà ẹ ṣe mọ. ìbẹ̀yìn ìyá mi ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rí ayé o yínni yínni gbé kí ọgọgọ rúmọrúmọ. kábíyèsí. wọn ní i'm listening to you. olówó orí mi ẹkùn ọkọ òkè ẹ̀ẹ́dẹ̀jọ́ bẹ́ẹ̀ tí ẹ̀jọ́ ń jẹ ẹ má fohùn dùn kó dákẹ́ fi ohùn dùn ẹ jọ ẹ tí ẹ lè máa fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan just once in a while. ṣé ìyá adésanmi sọ pé mò ń fìyà jẹ òun ni. Ah, níwájú ọlọ́run àti ènìyàn kò sọ bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan tó máa fẹ́ pátápátá lè ń ṣe fún un àmọ́ tó náà ṣe kókó. ẹ jọ̀ọ́ ọmọ kékeré ara ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ̀ọ̀kan Could you feel wanted you know what i'm talking about. honey èèyàn méjì tí mo lè trust ní gbogbo òde ayé it's you and my mother bí mo ṣe fẹ́ ṣe tèmi ń sìn nìyẹn àwọn bàbá wa ní bá ti ṣe làwí ẹnìkan kì í yàn lẹ́ lódì mo fẹ́ kó gbà fún mi bẹ́ẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ báyìí ẹ lè jẹ oúnjẹ àmọ́ kò ń ṣe bíi tó rọrùn àbí kábíyèsí ṣé nígbà tí mo sọ fún yín pé mo rí inú àlámì pọn poison yìí ṣé mo ní olórí kékeré ló poison yìí ah mi ò sọ bẹ́ẹ̀ o àmọ́ mo fẹ́ kẹ́ rántí o pé jẹ́jẹ́ lọmọdé ìjókòó àwa la pè wá o ẹ jọ. I know I'm not just moved towards her. I mean, ó dáa mo gbọ́ mo gbọ́ Ronke darling come here eléyìí tó ń tọrọ oorun fẹ́ nìkan tó kọ lọ gbájúmọ́ iṣẹ́ lẹ́kọ̀ọ́ ìjọ lèmi àti ẹ náà dé. kàbíyèsí. èmi ń tọrọ oorun lọ́wọ́ ẹ̀ sí like in those days away from gbogbo wàhálà ìlú best quick. ah come on ọba máa ń ṣe o ọba ń ṣe o. Bọ́dé báwo ni èmi nìyẹn o kújọ́ mẹ́ta gbogbo Amẹ́ríkà ńkọ́ mo wà of course office mo wà now hospital premises yeah bolufẹ́ kí n tún wà tẹ́lẹ̀ ẹ̀ẹ́ okay then yeah gbàdó ti gbọ́ ní láti tún pè mí mọ́ now yes I want to show òfófó fún ẹ To bá fẹ́ mọ details o ti mọ details already eh okay then what are we talking about it ah, ó máa bẹ́tà o èmi sì lẹ́ni tí mò ń fẹ́ bí bóyá kó wáyàwó tiẹ̀ síwájú how many years ló fẹ́ kí fi wait obìnrin ni mí now five years already then another five years torí pé o fẹ́ gbàwé o fẹ́ gbàwé gbàwé gbèlú àwọn ọmọ kò jọ o kò jọ please please please ó dàbọ̀. Funny. Ah, doctor, every day from. Oh, Nurse Laide, báwo ni? Pẹ̀lẹ́, kúṣẹ́. Mm, okay patient sani ní ward four yẹn ń kọ́ tá a máa discharge ní ọ̀sán yìí ṣé ẹ ti ṣe necessary things. Eh, fáìlì wọn náà mo gbé dání àwọn náà mo fẹ́ lọ check ní ward. hello again jọ tó bá ṣe tán mo ní assistance ẹ. doctor kí lè fẹ́ kí n ṣe fún yín. wọ́n mi get few things lọ́jà mo fẹ́ ṣe bẹ̀ fọ́kọ mi jọ. bọ ẹ ẹ sọ fún mi pé bọ̀dàbọ̀dé ti dé o. Ah, ó fọ́ ni bọ̀dé ṣá <laughs> lọ́hùn lọ́hùn wo ó lórí tuntun lòun ò wájú ẹ̀ o yes kábíyèsí òun lọkọ mi tí mò ń fẹ́ sìn. ẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni o. kábíyèsí bọ́n àǹtí báwo lè ṣe. báyìí ṣe gbà nìyẹn o but don't waste time me na ó mọ̀ so mi ìdẹ́lẹ̀ continue obìnrin ni mí time ń lọ so kóníkálukú máa ṣe tiẹ̀ ọlọ́run náà á pèsè ìyàwó tiẹ̀ fún èmi tí lọ́kọ ń bí. tó tọ́ ni o àmọ́ nǹkan tẹ́ máa fi ṣẹ̀mí ni pé tẹ́ẹ̀ bá fi mí ṣe ọmọ ìyàwó níjọ́ wedding yìí ó máa dùn mí gan o. ó lè jẹ́ káyà mi já wò ó tó bá ti fẹ́ lọ́jọ́ yẹn ó ti di ṣíṣe ṣé ti gbọ́. kò sí wàhálà mo ò náà ti ọdẹ kí lè wá fẹ́ kí bá yín ṣe. Mm, just few things few things. ẹ ok tí bá ti close màá wá gbó. ok then o ṣe.

àwọn kankan o olú ikú lánàá ọ̀ ní fojú sunkún ọmọ ajagunlé níjọ́ fojú sunkún ọmọ ní sunkún ah lẹ́tọ̀. abúlóye ìjọba ẹ wo ìwọ ni kábíyèsí jẹ ta ló fún wọn ní májèlé bó lọ ti jẹ ìwà ọjọ́ yìí but i'm sure you will fine eh, you will fine. ajagunlé kan ní àmọ̀tàgé májèlé ìjọba ìjọba ṣé èèyàn ń jẹ májèlé kéye. eléyìí ṣe àyíṣàyè ah, ọ̀rẹ́ mi ọdún ayé àyíṣàyè eléyìí àjẹ́ mi ò ní fojú sunkún ọmọ mi ò ní sunkún lórí ọmọ ẹlẹ́dá mi. àwòrán ọ̀sẹ̀ wò ọba jẹ́wọ́ ọba jẹ́wọ́ iná ọmọ ìmọ̀ níjọba o. Hmm. ìdí àtàgò tẹ̀yìn àparò ohun ojú wa lójú rí adé afúntẹ́ làròkò tí ń sáyé olúfẹ́ lọ́jọ́ títẹ́ làròkò ó fún olúfẹ́ níwọ̀ jẹ́ olúwa mi olúwa mi ẹrù olúwa mi ẹrù olúwa mi ẹrù olúwa mi ẹrù òní sí láburú olúwa mi. ẹ olúwa mi ẹ sọ o ẹ sọ báyìí lẹjọ fi igun bí ẹ rí ẹni ìlú ọmọ afàgbọjà ifá pé ẹni rẹ fún kábíyèsí níwọjẹ ifá ló ń bẹ láàrin wa yìí. tó fún kábíyèsí níwọjẹ. Hmm. àárín wa ìlú wa. tẹ̀lé àròkò tí ìsàyè olúfẹ̀ lọ́jọ́ tí ó fún olúfẹ̀ níwọ̀ jẹ́ ọ̀nbẹ láàrin wa yìí. ẹ wo bàbá fa ṣé n ta ní kí fa wínú àbí ké ọ̀rọ̀ mọ́lẹ̀ ká mẹ́ni yóò ṣe é ka bòròbòrò. mo dúpẹ́ tèmi o mi ò lè ka bòròbòrò torí kábíyèsí ò gbomi lọ́wọ́ mi mú débi oúnjẹ. Ah! mo dúpẹ́ o mo dúpẹ́. mo gbọ́dọ̀ sọ̀hún jàre. gbóúnjẹ lọ́wọ́ ẹ̀ kò ṣé ó dìgbà tó bá gbóhùn jẹjẹ tàbí tó gbomi mu lọ́wọ́ ẹ̀ lọ́ọ́rẹ́ lẹ́ẹ̀ma tó fún wọ́n jẹ. ẹ wo bàbá ẹ fi nǹkan kàn wọ́n kí wọ́n sọ tẹnu wọn kí wọ́n kà bòròbòrò kí bẹ́ẹ̀ tó mọ̀ mí ayé lára. ẹ wo bàbá àràmọ gàgésì ní èmú olúwa rẹ. <laughs> ẹ wo omi ayé lára là á gbé fún kému omi alálẹ̀ ń bẹ ní kíákíá. ẹ wo kò tí ì débi pé kí wọ́n mọ̀ mí alálẹ̀ ifá fún alára ẹ̀ yóò fojú olubi wọn ngbọ́ ohun ọ̀pẹ̀ barapetu erigi nílé adó àràbà ló tù ú fẹ̀ aráàbí ojúmọ́ ti mọ́ wá ọya tàti wùrẹ́gọ́ ọ̀jẹ́ mi ifá tàti wùrẹ́gọ́ ọ̀jẹ́ mi ògún dàgbà ìwòrì balẹ̀ wítẹ̀nu ẹ̀ jáde orò balẹ̀ wọjà ókè nàmúnàmú wọ̀lú ọya ifá. Ah, ah, èyí akeke nífẹ̀ẹ́nu tí ẹ gégi kpórókpóró ìrókò èlòjò nífẹ̀ẹ́nu wọ̀ lóràmùràmù a ẹwìrì nífẹ̀ẹ́nu tí ẹ fínà fìrìfìrì lágbẹ̀dẹ ìjẹ́ ẹwìrì ọ̀yàfẹ́nu ẹwì náà. ẹ ẹ̀hẹ́n ìgbà yẹn kọ́ èmi ni èmi ni mo fún kábíyèsí ni wọ́n jẹ èmi ni ìwọ ni wọ́n fún kábíyèsí ni wọ́n jẹ bẹ́ẹ̀ ni. dókítà bẹ́ẹ̀ ni èmi ni. èdè rí ẹ mọ́ wò ní ìran o. dr jayola. kábíyèsí. kí ni mo ṣe fún ẹ. ẹni tó ṣu ló gbàgbé o ẹni tó kó o kò lè gbàgbé ṣé ẹ rántí ọmọọṣẹ́ yín fọláhàn mi èmi ni àbúrò ẹ̀ Ọlọ́fẹ́lá ṣé kò sí ojú yín máa kọ́ ẹ lọ́wọ́ àbí wọn fún wa lówó tá a bá wà ní torí mo rí ọ̀gá yín àti ìyàwó wọn tó wọlé lọ sìn. wọn ò fún mi lówó kankan. kí ló dé. in fact nǹkan tí mo tún bá ń bẹ̀ ó tún ju agbára mi lọ wọ́n ti dá mi dúró lẹ́nu iṣẹ́. wọ́n dá yín dúró kẹ̀ kí ló ní ẹ ṣe fáwọn. mi ò mọ̀ wọn ti ẹ̀ fún mi láyè láti ṣàlàyé rárá. báwo lè má ṣe ṣe ọ̀rọ̀ mọ́mì sí tó wà lọ́sibítù. mímú máa gbọ́dọ̀ kú. ọ̀rọ̀ tí mọ́mì yẹn gangan gangan ló ń fún mi concern jù báyìí. àbúrò mọ́mì ò lè kú lágbára ọlọ́run a máa rówó ṣùtúbọ̀ mi. àbí ṣé ká wọlé ká lọ bẹ̀rù wọn èmi wà àwọn tèmi ń bá ṣiṣẹ́ sórí ọkọ àti ìyàwó yẹn wọ́n ní agídí kan tó jẹ́ pé. sórí tán bá ti take decision wọn kò sí nǹkan tẹ́nìkan lè bá wọn sọ láyé yìí nǹkan tán fẹ́ ṣe yẹn ló máa wà lóyún. èmi kọ́ mo ti máa ń ṣiṣẹ́ mo mọ̀ wọ́n. mo mú ma gbọ́dọ̀ kú. mi ò lè kú máa wá mo ṣe lè lọ wá one or two of my friends kan máa ń pèrè lọ bóyá lè rówó yá mi after all wọ́n tiẹ̀ ti ní kí n padà wá kí n wá sálárì mi so máa fi yẹn cover ẹ̀ up ṣòtìwọ́. ṣe é lórí. èmi àtẹ̀gbọ́n mi lásìdẹ́ǹtì. àksidẹ́ǹtì ọlọ́wọ́ ń kọ́. mi ò mọ ibi tó wà. sísí nọ́ọ̀sì. ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́. dáhùn. mọ́mí bid la fi gbé wọn dé bíbá yìí. èwo ni bid. Ah! wọ́n mọ̀ wọ́n sì kú kán tó débi. ẹ̀gbọ́n mi ti kú. mọ́mì. mọ́mì. mọ́mì. mọ́mì. mọ́mì. àdọ́gbà. mọ́mì mọ́mì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ṣé tí wàá rí bẹ́ẹ̀ yẹn ìkan tí ìwà inú yín ìkà tó ń gbénu yín nǹkan tó sọ mí dà. gbogbo ìkà tí ẹ ṣe fún òun ló rọrọ ẹ̀gbọ́n mi Fọlárànmí lọrọ lọ sọ̀rọ̀ àpàǹdodo ìyá mi náà ó kú sí o táyé bá gbà mí ní kábíyèsí màá ṣe jù bẹ́ẹ̀ lọ. kúkú kú Mami, ah. mami, mami, mama. Ìyá ọba, ìyá ọba, ìyá ọba, ìyá ọba, ìyá ọba. Kẹ̀sù wúwú, kẹ̀sù wúwú. Kẹ̀sù ọba, kẹ̀sù wúwú. Ọ̀pá ìyá mi ọ̀pá ẹ̀gbọ́n mi. Mi ò ní gbà, mi ò ní gbà. Ìyá ọba. Ọkọ owó rírí káwọn. Ìyá ọba, kẹ̀sù wúwú. Ẹ tó pa mí. Kẹ̀sù wúwú. Dr. Jayola, do you know this is the case of attempted murder? I don't care and you pay for it. I don't mind. sọ́ọ́rí gbogbo ọrùn yọ ń ṣe dín yọ ń ṣe dín yọ ń ṣe ìgbé rí burúkú inú túbú ẹ̀ràn lọ́kùn sí Ajagunládé bẹ̀rí ẹ̀. Ah, sórí tó bá pẹ́ nínú túbú sọ̀rọ̀ òyìnbó tó ń sọ yẹn wàá wá sọ fún ẹ wàá sọ òyìnbó yẹn sí ẹ wàá ló gbóyìn borí ò sọ rí rárá. olúwa mi ẹ̀rọ. ẹ̀jẹ̀ rẹ ti gbọ́rọ̀. olúwa mi ẹ̀rọ. Jayọ̀lá. kábíyèsí. Hmm. èèwọ̀ ni. Mm a kì í náwó sọ́ba lójú ẹni bá fojú dọba hàn àwòwò wọn mo ba lórí oṣó ba lórí àwọn àjẹ́ ọba ba lórí lẹ́bọ̀ lóògùn I am a king ordained by God ọba ni mi àṣẹ àwọn bàbá mi ṣe ń bẹ lẹ́nu mi mi ò fẹ́ fi ẹ́ rèé. tí mo bá fi ẹ́ rí á di ègún ìran ọ̀rọ̀ tí ọba tó ju gbogbo wa lọ àyè tẹ́lẹ̀dà fèmí sí i ohun tí mo bá sọ àṣẹ ni ṣùgbọ́n máa fi ẹlẹ́ máa fi ẹlẹ́ pẹ̀lú àwọn agbófinró àfọwọ́fin ṣe Oyèrúnkẹ́ darling. ẹ ọkọ mi. kálẹ̀ tó bá mi ẹ mú mi alálẹ̀kẹ́ tó sẹ̀wọ̀n tó di díẹ̀ díẹ̀ tó di díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ olórí. lẹ́yìn ọba. ènìyàn yé ṣé bí ọlọ́run ọba kan ò jẹ́.